ìyá wa, ọ̀rọ̀ ìṣítí wo lẹ ní fún àwọn obìnrin àti ọ̀dọ́bìnrin tó ń bọ̀ ní ẹ̀yìn? Mo fẹ́ bẹ àwọn obìnrin pé ìwé kíkọ́ ó máa ń ní pàtàkì, ṣùgbọ́n tí eyan bá wá ti kàwé, kò ṣe pé eyan kàwé lásán. Kí ni a máa ń pè bí ìbẹ̀rù Ọlọ́run ni? Ká wá máa bẹ̀rù ara. Kò ṣe ìbẹ̀rù tó jẹ́ pé eyan máa ma gbọ̀n pé ká máa ká máa show respect fáwọn òbí wa àti gbogbo àwọn ẹni tó wà ní ìtòsí wa pé káwọn náà tẹ máa ká máa tẹnu pé ká máa tẹnu mọ́ pé káwọn èèyàn máa respect wa èmi máa ń fi pé respect ló máa ń fi hàn ní dignity pé kò ń ṣèjà ló ń fi hàn dignity tá bá ti respect ra wa tá bá ti respect àwọn tó wà ní nítòsí wa gbogbo ayé máa wà ní dáadáa.